ṣẹ̀pọ̀n náà ìṣẹ́jọ́ ọ̀ṣun ọ̀ṣun ń fúnni lọ́mọ ní ṣẹ̀pọ̀n náà máa pọ̀ ọmọ jẹ. gbẹnu sọhùn. ẹ wo oríṣà ó yá padà síbi tó ti ń bọ̀ mo ní padà. pákí ògbín tẹ. títí náà gbé wò sílé. ẹ wá gbèrè lẹ́yìn ẹ mọ ká ẹ fi jolúwo ẹ mérè ẹ fi jàpè náà ẹ wá má di òkòkò ẹ fi jẹyà lóde ẹran mi ṣe ẹjọ tòrútòrú wọn fi ọpa lóko fún wa dáhùn pọ̀ mẹ́rù ńkọ́ ẹ má gbàgbé o nígbà tó lójú ń bẹ là ń ọ̀rẹ́ pẹ́lọ̀pẹ̀ kí gbàgbé irú èmi kan bá ti jagun. àní oyè tẹnumọ́rọ̀ yìí mọ́. ààrẹ ikú ti ń jàjìkẹ́ o. sàjìkẹ́ ah, ah, náà ni ẹ wá ni. kò sẹ́gẹ́ tó lè kẹ́ bí kò wẹ́ ẹ̀yẹ tó bá ṣe bí kò wẹ́ ẹnu ọ̀sẹ̀ jẹ. olówó orí mi. wọ́n pa kékeré wọ́n pa gúgùn. tó bá tún gbin pẹ́kẹ́ ń bẹ̀ wò ẹ̀yìn bọ́ fún kẹ́ ẹ padà. ẹ pa wọn torítorí ẹ pa wọn. síbi àgbẹ̀kàjọ orí mi lọ. irọ́ ló fi pa ọ̀pẹ kí ìwọ ọ̀kẹ́ wù. ọ̀pẹ kí ó tẹ. irọ́ ló pa ẹni nígbà ní ẹmọ tòtò bẹ̀rẹ̀ nígbà ní àgbàlagbà ẹni bá ní kí tòtò bẹ̀rẹ̀ ọmọ sàn ọ̀run làlà. èmi lọ sọ fásitì èmi ìwọ wọn fi ọ wọn tọ́ bẹ́ẹ̀ èmi ìwọ ọ̀pẹ kí.